نحمده ونفعله ونفجره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا وضرب إلى ذلك ويقرأ منهما رجالا الإمام أحمد رحمة الله عليه من حديث عبد عمر بن العاص رضي الله تعالى عنهما أنهم لم يرضوا أحوالهم يرد رضي الله محمد صلى الله عليه وسلم أن يئن بمكان بذكره فأتاقه النبي صلى الله عليه وسلم فقال إليه مكان بذكر يهتدي الذي أمرت أن يكون كل حمد الله yòókù kẹ́kọ̀ọ́ ìjọba lọ́wọ́ sí láàmú lẹ́yìn yẹ́ sọ̀tọ̀ lè lọ́wọ́ òkú ìwé ìsọ̀rọ̀ ìṣẹ́ lọ́wọ́ àwọn ọ̀nà ìṣẹ́ lọ́wọ́ òkú náà ìṣọ̀rọ̀ ìṣọ̀rọ̀ ìṣọ̀rọ̀ ìṣọ̀rọ̀ ìṣọ̀rọ̀ ìṣọ̀rọ̀ ìṣọ̀rọ̀ الجودية والوجودية والأكريشينة والأكريشينة العلماء ولا ذلك وأسلام الدين والسلام في كل قيادته قيادته الدينية يدعو الدينية وما ذلك كل ذلك

ṣé fóònù kan lára Àwọn ọ̀rọ̀ àwọn ọlọ́run

àwọn èèyàn tí wọ́n rí sí bàbá wa ádà àti ìfọ́lọ́pọ̀ ọ̀pọ̀lá sí àwọn èèyàn tí wọ́n rí ọ̀pọ̀lá tó bá àwọn àlejò ìgbà àwọn ìgbẹ́ta láì tí ó ti tẹ̀ bá ní ọjọ́ ọlọ́pàá wà ní òṣọ́lá kò sáà kò fọ́ra mọ́ òṣọ́lá náà èyí tí wọ́n ń ṣe ìjọba ìjọba ìjọba sọ pé ó kú ìlú lórí ilé ọjọ́ tó bá. Mo tí ó ti jẹ́ ọ̀rọ̀ ìwé tó wọ̀. Láyà mi ti wọ́n fẹ́ máa ní ilé ilé. Àwọn ìdílé ọjọ́ tó wọ́n tó wọ́n fún mi. Ìgbé sábà rẹ̀ tó wọ́n wọ́n wọ́n wá ní ọjọ́ náà. Ìgbà rẹ̀ ìgbà rẹ̀ ti ní ìjọ àti ìjọba ìjọba tó yẹ kọ́kọ́ àti ìjọba

ọ̀pọ̀lọpọ̀ láti máa ń gbé náà bá tí wọ́n ti lẹ́sìn ọ̀rọ̀ tó ti tó àtúndì yẹ ní kọ́kọ́ ní nínú ìgbà ìrọ́ta ní ìrọ́ta rẹ̀ àti ìgbà rẹ̀ àti ìgbà rẹ̀ ilé ìjọba ọba tí gbogbo ọjọ́ tó ní láti orílẹ̀ yìí láti tó ní àlékún pàtó àlékún ọ̀nà àjú àlékún àgbóyú nípa tí ó ìgbẹ̀lẹ́ ìgbẹ̀lẹ́ gbogbo àwọn tí ọwọ́ sí ìgbìmọ̀. Ó ti àti ọmọ ìyá ọ̀pọ̀lọpọ̀ nípa ọlọ́dẹ nípa ọgbọ́n ní ìdúkù ẹgbẹ́ ìwọ̀n nínú ọ̀dẹ̀ ọ̀rọ̀ ìṣèkọ́ àti ìdúkù ilé ìyàtọ̀ lórí ẹ̀kọ́ láti yẹ rẹ̀ mọ́tò ìlànà ní ó ti sí náà táwọn àpapọ̀ pa rẹ̀. ṣùgbọ́n náà àwọn sábà lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ kí a ti wo ìdí ó fi pàdé ọlọ́run. àníyàn ló lọ́pẹ́ ti sọ ń pa àwọn èèyàn. láti yẹ pé wọ́n tẹ̀lé wọ́n fún mi wọ́n tẹ̀lé wọ́n mi lójú wọ́n ti dé kan mo fẹ́ rán ó lọ fi sọ ń pa àwọn èèyàn ní ìbálòjẹ́ ìyẹn máa ń jí àgbàbẹ́rẹ́ mi o so àwọn ìyàwó láti já pé lórí ọlọ́run ọlọ́run fẹ́ ká dáàbò bo ẹ̀mí ẹ̀ bàbá dáàbò bo ẹ̀mí para wa ká dáàbò bo ẹ̀mí àwọn ẹ̀mí lẹ́yìn náà tí wọ́n bá kó sí páńpẹ́ lẹ́yìn náà wọ́n tó máa débi tẹ̀lé lé àjáre ọkọ̀ sí ilé ọkùnrin ìlú ayọ̀lẹ́ àti ìlọsí àdú àti ìlọsí àti ìlọsí ọ̀páyà àti ìlọsí lẹ́yìn tó ti lé lórí lẹ́yìn náà wọ́n òun lè kárí dáadáa akọ́kọ̀ àwọn èèyàn bí kárí tó lè kó bá wọn tó ẹ̀ tọ́ra ọ ẹ̀fẹ́ pàdé o ìyẹn tó ti yẹ o bí ilé ẹ̀ kọ́nà lọ sílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ máa tẹ́ ẹ sáfẹ́ ìlú àlà àti ìgbàlẹ̀ owó dé kò sí kó dáa sáfẹ́ ìlú nígbà máa wọ kó kò sí nínú ìlú àwọn èèyàn kọ́kọ́ lé yóò là nígbà yìí gbà ní oṣù ọ̀sán àpò wàtàwọ́ ọ̀sán ọ̀gbìn àpò wàtàwọ́ ọ̀sán ọ̀gbìn kò sáyẹ̀ wọ́n pàdé rẹ̀ láti ìgbésẹ̀ ìlú wọ́n fi fún ìgbésẹ̀ ìlú tó dá ìgbésẹ̀ ìlú tí ọ̀dá ẹ̀yẹ náà ìdí àwọn onímọ̀ nìyẹn ìdí àwọn àbá nìyẹn ẹ̀ẹ́dẹ́ ẹ̀fẹ́ fún oúnjẹ oúnjẹ ẹ̀ẹ́dẹ́ ẹ̀fẹ́ fún oúnjẹ oúnjẹ àbá tí ò bá fà àbá nìkan lókù àbúbájá sí àwọn ajẹlẹ káláyé àwọn ẹ̀wọ̀n gbà ní lọ́wọ́ tí òun lè sọ ìgbà tó gbòòrò ló mọ̀ fẹ́ wọn náà yìí. bàbá àwọn sọ́tà ń sọ tó ń sílẹ̀ bí ẹgbẹ́ àdìsẹ́ sáfẹ́ mọ̀ pàdé ọ̀rọ̀ ìtìsíwájú lásán àwọn tí wọ́n fẹ́ sọ́dọ̀ wọlé yóò fi wọ́n di sáì máa fẹ́ lóko kí kú ní mẹ́ta ẹ̀ ní gbogbo ikú mẹ́rẹ̀ ní ayé tó kú lẹ́mọ́ sí ilé ẹ̀ ilé ẹ̀ ti lè mú. ìlú ẹ̀rọ yóò fi wò pé kò yẹ kí ìlú wọn ní wọn gan ẹ̀sùn bá wọn bẹ̀rẹ̀ alá ọjà ìgbà mẹ́ta tó àwọn ilé ẹ̀ lọ́sọ̀ wọn ní ìyá lọ́sọ̀ sọ́kẹ́ abẹ́yẹ ẹ̀ àwọn ẹni tí ó ní wọ́n ní ọgbọ́rọ̀ pátákọ́rọ̀ pàtàkì owó ní ọ̀rọ̀ ìsìláàrẹ̀ wọ́n ní ọ̀sẹ̀ ilẹ̀ ewu ewu títà ewu tó wà lẹ́nu ilé ní o ìbáwọn ní ọgbẹ́ ilé ìdílé ìlú àti lórí àwọn mùsùlùmí àti lórí ìsìláàmù ọgbọ̀nẹ́ kò sí ewu lórí ìsìláàmù الإسلام لا يتدوران من الدرع أحد أبدا ẹni kò sí láti fi ṣe ìgbẹ̀sẹ̀ òní ní bàbá bá tá sí ara ìgbẹ́ ìfọlójì náà mo kú níbi ọ̀rọ̀ láti sọ wọlé ìrẹ́ ta ọmọ náà nípa àwọn èèyàn kan bí àwọn tí adọ́sọ̀rọ̀ ọmọ ní ìjọba náà pẹ́lẹ̀ fún àkọ́kọ́ ẹ́ àyàkúnmọ́nà darí kàtàmọ́dá bí kíláàsì wàkọ́ni bí hàfẹ́ ẹ̀yìn tó jẹ́ ìrùpàtọ̀ gà mọ́jọ̀ pẹ̀lẹ́ ìjọba náà أن يكون ذلك ولا عن علم وفهم ودراية كنت تلقى قوما تاما كل جهود يؤتي الطرام وليس من إلى السنة والجماعة أن نجعل هرمة قبلنا قبة أبدا قبل أن نفتري عليه وفي المسلم السنة وجمع الأساندني ní àwọn tá a ti gbà sí pẹ̀lú wọn àwọn tá a gbà sí wọn tábà ti fi pé ìjọ ẹ bí ìlú olóògbé àwọn àtọ́jú tí ó ti wọ ní bíbọ́ tí wọ́n gbà máa kò sí nínú ìdí àwọn ìgbóni. هذا يخالف ماذا الأمر الذي أمرنا الله عز وجل فيه فيما يلي في القرآن وفي السنة يدعو به صلى الله عليه وسلم لله سبحانه وإذا حرم فعدلوا wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ọ̀nà kan ní ìyá tó kọ̀ sí ìdúbà yẹn àwọn ẹni fún ìdúbà yẹn náà ní ìbẹ̀ ṣé àtẹ̀tọ́nà pa ọ́ lọ. wọ́n bá ti dúró àti sọ ẹ̀ mẹ́fà gẹ́gẹ́ káwọn sọ bí ẹ dá. ọlọ́run ti jẹ ẹ dá náà láwọn bí ẹ bàjẹ́ náà láwọn bí ló kọ ilé lọ. ẹ ti ní kẹ́lí ìlú ìmọ̀ ìmọ̀ lọ́gbàrágbà náwó àmì òbẹ́ tó ní ẹ̀kí ìnáwó ẹ̀kọ́ bá dé ní lórí èyí tí a mẹ́rin lọ látàrí àríyá fún ìjọba ìjọba ya ló bá bá ta àrẹ ìlú láti ìlú ìjẹ́ mo ní wọ́n tó rí ara rẹ̀ wọ́n tó rí ara rẹ̀ tó lè dá pé bá ti sọ ìlú ìjẹ́ kí lẹ́ẹ̀dì bá àwọn sáàtọ̀ ìlú náà ní àwọn ilé tó rí ìjọba àtàkùn ìlú wọn pèlè ẹ̀sẹ̀ gbogbo tẹ́lẹ̀ kò yẹ kò ṣe ẹ̀rí lápọ̀ ní báyà sọ pé irú báyìí ló wà níbi ìdíje ìmọ̀ gbogbo bí ọba gbọ́dọ̀ sí ìjọba láti àjá fún ìmọ̀ mẹ́rin àwọn ènìyàn ó ṣe ṣe bí ọ̀pọ̀lọpọ̀ máa ń bọ̀ yí ìgbésà ní ìtumọ̀ òní àbòmí wọn lòó

أيوة المظلم من تقال الأمر كثير المدرسين فرق لا جملة ولا تسليم لا بالجملة ولا لا بالجملة ولا بالتسليم سبحان الله <laughs> يا يا يا غير فاهم lónìí ẹ̀mí bí ìjọba tó ń Pásọ̀ tó ń gbé ìgbéyàwó tó ń pọ̀ àkọ̀rọ̀ tó lè. Ìkọ̀ tó ń wáyé nínú bí ìlú sọ láti sọ̀rọ̀ rẹ̀, èyí tẹ́lẹ̀ sọ̀rọ̀ rẹ̀ yìí gan-an, ó tẹ́lẹ̀ tó gbajúmọ̀ táwọn ọ̀pọ̀ pàtàkì nípa ìsìláàmù wọn mọ̀. Ó lọ́pọ̀lọpọ̀ tí wọ́n tó tún bí nínú ìjọ tí wọ́n kọ ìjọba tó bí wọn ò kíra wọn ti ẹ̀rì tó jẹ́ ọ̀pánu. Wọ́n lé lẹ́yìn náà ẹgbẹ́ sọ yẹ tó ti sáyé àwọn ìgbésí ayé tó bá yẹ kí lò láti ẹni tó dáyé tó gbà ìdíyà tó wá tó kò nínú báwọn ìlú ìjọ tó fi ra wọn ìlú ẹ̀rẹ́ ìgbésí ayé gbà ìdíyà èyí ojú ọmọ kò sí kékeré tó fi mú ọ̀sùn láwọn wá sílẹ̀ láti rí tó wọn tí wọ́n ní kàtọ́ mú tó dáhùn sọ ìlú ní sọ́dún ìlànà ti ọ̀sùn. Gbogbo ìdí ìdí wọn ti mú ní káwọn wọ àwọ ẹran tó bí wọn lára òní ẹni àwọ àmúsọ lẹ́ẹ̀kan wọ́n ní omi òkun ẹ̀ẹ́ ìdílé ọjọ́ ìṣẹ́ wọn ní tó bí òkun ẹ̀ẹ́ sọ òní ìdáfẹ́ sọ̀rọ̀ wípé àwọn tó bí òkun ìdí wọ́n ti kọ́ wọn wọ́n di ara lóṣù máa dá àṣù òmẹ́rin ní láì fún okú láì pápákọ̀ ìkàlẹ̀ rẹ̀ ti lọ́sọ̀ọ́sọ̀ rẹ̀ lọ́dún ìwé akáàkiri ẹ̀kọ́ ní aláfíríkà ọmọ ogun ọmọ wá ní ọ̀dọ́ ọmọ ní ẹ́ pé ìsọ̀wọ́n láwọn ìjàpẹ́jà tó lẹ́ ìgbà níjọ́ jọ ní òní àwọn awọ ọ̀rẹ́ sí awọ ẹ̀ta ọwọ́ kẹrìnwó awọ ẹ̀kùn láwọn bí ó tẹ̀jà sáà náà ní ọlọ́gbà ọ̀pọ̀ fún wa láti máa wọ àwọn ọmọ àwọ̀ ẹ̀nà àwọn ẹ̀nà àbíjá wa lọ́dún kan. Ọ̀tàbálà ọlọ́pọ̀ wọ́n dára ní pé wọ́n ti wọ́n kọ fún àwọn ètò orí òdánù ẹ̀yìn. Ah, eléyìí yẹn mú nípa mo ti kéjì. Ó lọ́wọ́ tó mú nípa mo ti pé àwọn ẹni ìlú wọn ti yóò kọ fún يا نبي أبو الفاضل عبد الكريم الهوازي ربي وأياك وأنت لما أقرأ السوفي أجري إليك يوم الطفل وإذا ما أطلب البحث بالدعوات أطلب البحث بالدعوات إرادة في يومين السوفي وهي الرسالة القشيرية الرسالة القشيرية بلغنا عبد الكريم بن تيمية رحمة الله عليه وجعله من المسلمين المعتدلين بل قال حرز وحده أعلم الناس بمكانه كقومه الإمام ابن تيمية رحمة الله عليه وجه غير يجب أن تكون مقالا وتجد أن تكون مقالا lọ́wọ́ ní kú ní ọwọ́ ọmọ tẹ̀lé ìdíláàrí tí wọ́n sọ nípa láti rẹ̀ ní sí ìdílé sọ́ni ní sòfí ilẹ̀ sòfí yẹtí ní ayẹyẹ àgbáyé nípa fáwọn ìṣòfí mi ní ojú nípa fífi tájú gbọ́nrọ́gbà jẹ́ láti tájú gbọ́nrọ́gbà jẹ́ mi ìjọba ẹ́ ní ọmọdé kúrọ́ọ̀tì ti tàbí owó kó dáadáa ẹ́ ẹ̀ẹ́ fi tàkùtà mẹ́rin nínú ìgbé rẹ̀ wọ́n á bọ́ọ̀lù pé ẹni ìṣàlẹ̀ tó látàrí lè àwọn tí wọ́n jáwé tó ń bí mi abúlé akùnṣẹ́ ni lọ́pàá ọmọ ọ̀gbọ̀lá nígbà wọ́n á máa sọ ní ó ní ìyẹ́lọ́pàá tó jẹ́ pé pé ẹgbẹ́ni tí ó bá ti dé tó bí látàrí pé àwọn tó o lé ẹni tó bá tí wọ́n ti ṣe iye tó lọ́wọ́ wọn ní pàpọ̀ wà bá ẹni ìjà láti bá a sọ àwọn olùkọ́ olùkọ́ ọmọ ọgọ́ ẹni ìjà láti bá a sọ ọkọ́ mi. kò lọ́gbà pé kọ́jú ọkọ́ mi yí sí látara tó ní látara àwọ̀ ẹni tí wọ́n ń lọ ìtòkè ẹ̀yẹ́dẹ́ nínú èdè tó ti lé ní àfihàn. Láàbẹ̀ àkùṣe ìrìnkẹ́fà ọmọ ọ̀hùn Mọ́mí ọ̀padà kọjọ́ rẹ̀ níbi wọ̀nàkínlẹ̀ ọ̀wọ̀n lábẹ́ẹ̀tẹ́sù lọ́sí àtò. Ó ní ìtọ́kẹ̀ tó bí o, àwọn pàtó já àwọn o. Èsì pé aṣọ wíwọ̀ ni wọ́n gba fẹ́ṣíà. Pẹ̀lú táwọn akéwéé tó nígbà náà, àwọn náà lọ aṣọ ọmọ yẹn lè jẹ ọmọ. Ah, Àwọn tó ti rẹ̀ ẹgbẹ́ òṣèré lórí wọ́n lè gbàgbọ́ ìlàpò ìgbìyà alìyànlẹ́yà. Wọ́n ni wọ́n mú láti lọ ìgbìlì pẹ̀lú àwọn yóò lè jẹ́ àwọn yóò fẹ́ràn tí wọ́n bá sọ pé sòfì àwọn ẹ̀kọ́ sọ̀rọ̀ sí ìrẹsì ìwọ̀n wọ́n á sọ wá ní sòfì yà lè ogún fèsì ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ sí wọn kò náà ní àti ọgbọ́n wisdom àtẹ̀lẹ̀. Òṣìṣẹ́ àbọ̀lágbàrọ̀ yìí èdè náà ni àdìgbà yìí. Ṣùgbọ́n kí wọ́n lè pàpà pa ìdí ìjọ sí ìlú sọ̀rọ̀. Ẹ̀ẹ̀dá lẹ́sìn kejì ni wọ́n ti ló pọ̀ fún wọn. Ẹni tí wọ́n yóò pọ̀ fún nílẹ̀. Bàbá ń gbọ́dọ̀ ní ilé àmà. Kí wọ́n lè ẹni bí ara wọn ti èlò bí ara wọn náà àti bí wọ́n ń tó náà ni tó ìsìláàmù tó kéde fún ẹ̀dà tó kéde fún tó lé sàlàyé tó yẹ kí ń ìsìláàmù ìjẹ́rẹ́ tó bọ́ọ̀ bá pọ̀ lọ sọ mọ́ni ìjẹ́ mọ́gbọ́n ẹni tó ìgbé ìlú kéjì òkú ọ̀sọ̀ ọmọ ọ̀sọ̀ ka ìjẹ́rẹ́ tó lè dá mọ̀tẹ̀lẹ́ ń gbàgbà

tó fẹ́ ṣẹlẹ̀ oníṣọ́ fún ìyàgbélò gbéṣọ́ tó tó sọ náà ẹ́ wọ́n dé ìlọ́wọ́ àtàrí sọ́wọ́ mọ́wọ́ àrẹ ọ̀sọ́lá nípa sí bí islam mẹ́ta ti fi wà ní sọ́lá sọ́lá bí a ní fi ẹ̀yà sọ́lá ìfọwọ́ máa ní àti ìfọwọ́pọ̀ àti ìrẹ̀gúnmà olùkọ́ islam àkùdó ní àti islam sọ̀tíkẹ́ islam mi rẹ̀ àtàrí ìlàtàrí أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتهج البيت إن استقرت إلى ذلك دليلا فليس يمينه بيد كل أقول الصوت إنه الصوت وليس يمينه بصدقة وقت حدود الأخرى فالنبيان يدل منه كيف هو من إيه؟ إذا أردت له في دارنا يدل له وتسرع tí wọ́n tó fẹ́ déjì ẹ̀mọ́ orí títọ́ ọ̀nà àti ẹ̀rọ ìkàbí ìjẹ̀bí lónìí ọ̀nà ìwọ́rọ̀ tàbí owó gbogbo ẹ̀rọ lẹ́yìn tí àpẹẹ lórí tó kò sí ní ọkọ̀dá tó ní ní lórí bẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ní ẹ̀kọ́ àti wọ́n ní àpẹẹ lórí pàdánù ti àbọ̀wọ́ òkùnkà ló jẹ́rẹ̀ kí náà sọ fún jẹ́rẹ̀ kí náà sọ fún jẹ́rẹ̀ kí náà bẹ̀rẹ̀ sí ìgbésí tí ó ti jọra wọn ìyẹn ló ń bá sí ọmọ tó yẹ àgbẹ̀kọ̀ pàpà máa tó ń lè lórí ìwọ̀n ọmọ ọmọ ọmọ tó yà sí ẹ̀ ó ní áfà ìlú ìṣeré dáadáa ní ìgbàlè bàbá rẹ̀ káwọn jẹ́ ti méjì tó ń tẹ́sà fún mi òkúkú lé ní ó lé ní ń pọ̀ sí bẹ́ẹ̀ ni kí ló ti wọ́n wí wípé ìkẹ́sẹ̀ méjì ìrọ̀ ń bá ti lẹ́sì lọ́dọ́ ìrọ̀lú àkókò sí nínú bí wọ́n àti àmọ́ sí àgbọ́mà lẹ́yìn bàbá ten forty five àgbàdo ní ẹni tó ń sọ yìí òun wàkàlàbà àti àgbàlàbà àti bẹ́ẹ̀ ní ìjọba náà àgbà àbúrú nínú ọmọ bá sọ yìí wọ́n ti kú láyé ìgbẹ́ èyí tó wọ́n sọ إن صلى الله عليه وسلم كما يتعرض لمجال آل تصور جاهل يلقى في الجزئين وناس المجسم الزهراوي لما أزدادوا فيه أزدادوا فيه الناس كنا كفاية يقولون كنا كنا حوارث المعارف بما كان يجوز في في الفيلم هذا لا يصل هذا إن عجيب الحسن قلنا يقول الزراء في دم هيبع والإنقاذ الهممي بل في الصعب وهو الوجه الذي أفلتهم يبقى في طيب. تكنيشن تقوم أفضل قدامته وشيخ ابن كريم عبد الجليل الشيخ هذا هو بلا إله إنه بلا إله بالضبط nígbà tí olóko wá tó kíra rẹ̀ definition àtọ́kù kò lè tàbí fífì fífì gbogbo wa tọ̀gbẹ́ ibi ọ̀nà gbogbo wa ní abẹ́ kílẹ̀ ní ẹni ní ìgbà tó ti dé bí àbùkẹ́lẹ́ ìwọ̀n iṣẹ́ yìí tó kíra yìí fífì definition ló kó wá fún àtọ́wò definition ẹ̀yọ̀ kan tó kó fún ẹ̀yọ̀ kan wọ́n bá lọ́nà ìwọ̀n tó bá ẹgbẹ́ tó lórí ìlànà ẹgbẹ́ Nanti kita coba eh, lagi bang. Coba dulu coba dulu. Coba kita coba tuh video masuk dulu semuanya. Ini macam bahasa kita pun tahu ini. Ini ada tahu ini. Mustahil dia pun tak tahu. Coba kita main dalam bahasa kali. Kudi orang. Kita tak ini ada. Orang yang orang. Eh, ada mungkin tak tahu soal dia. ولي مدينة وتصوف عملية تصوف تزيد ولا أنت حوزين فضحك يومين تصوف كله 1000 definition 1000 definition محمد طالب المحاربي أما كنت رأي مرضي والأقوال المعكورة في التصوف definition فيها الله كما كنت رأي مرضي وأنا مرضي في التصوف tí wọ́n ní apolóṣẹ̀ akókòkò ẹ̀yọ́ akókòkò ẹ̀yọ́ wọ́n ní kílà náà zọ́rọ̀ àbọ̀ àtàyè wọ́n ní lọ sí tí ó ti máa wọ́n ní ìdẹ̀lú tó ní mo gbé ẹ́ tó máa wọ́n ní ìdí òbí ní ẹgbẹ̀rún méjì. Ẹ̀rẹ́ nọ́mbà sáà fi sọ lọ́rọ̀ wípé apásọ́gbó lẹ́gbẹ̀ẹ́ láti àfihàn.

ìrẹ́lẹ̀ ìfọ́ ni wọ́n bá tọ́jú ìtàkọ̀ títà tó ń kú táwọn èèyàn ń pè tà tó ń kú dáadáa ó bá ń ṣá ẹ̀rọ bá ń ṣá sára ẹ̀rọ fún ẹgbẹ́ wa wọ́n ti jọ wá sí ẹlẹ̀ tó ń kú ẹgbẹ́ wa wọ́n ń jọ wá sí sọ̀rọ̀ wọn àpá èyí tó mẹ́tọ́ wà lé lóhùn. àwọn ọ̀rẹ́ ọ̀gá ti mọ̀ sọ̀rọ̀ ẹ̀ka ta ni olùkọ́jà dé láti sọ pé àwọn bá rẹ̀ ní ọ̀rọ̀ rẹ̀ bàbá ní ọ̀rọ̀ rẹ̀ ní olú láyé lẹ́yìn tó ti ní ìtẹ́gbẹ́ ìgbàgbọ́ gbogbo tẹ́gbẹ́ òde ẹ̀gbọ́n mi ẹ mọ ti rí ajá tán alábàjá máa ń lè náà nínú gbogbo tó ń ẹ́ láwọn ilé sájára wọ̀wọ́ ìlú ní ẹ̀ iná pé àfọwọ́ lábùdán rí ajá tán alábàjá máa ń lè náà àdéhùn lórí ìsìláàmù mú wá àdéhùn lórí ìsìláàmù mú wá ẹ̀yìn ọ̀rọ̀ sọ́mọ ọjọ́ àti Islam àbí àdínkù nínú Islam òun wá ẹ̀ orílẹ̀-èdè ọdún kẹta ní ilé wọn ẹbí rẹ̀ ní wọ́n jẹ́ àti Islam àbí ìfún tí wọ́n lè fún ẹ̀dínkù ṣùgbọ́n wọ́n pa láwọ́ wọ́n fún lé ọ̀fẹ́rẹ́ míì tí ní ìjọba ní Islam òun wá kò sí ní ẹ̀ta tó kù kò tí ó kù tí kù kan lẹ́sẹ̀ ká. Tọ́ba lẹ́sẹ̀ tó lè ní ẹ̀ta tó kù ẹ máa rí àyè fún lórí sàlẹ̀ ìlú wa ẹ máa rí àyọ fún ẹ̀rù ìfúnni ọ̀fẹ́rẹ́ ìfúnni líle ní sí ọ̀gá sàlẹ̀ ìlú wa mú. Bẹ́ẹ̀ ni wọ́n bá gbàdé inú sábà kúkú ni ọ̀tọ̀tọ̀ kù mí yẹn. Torí ẹ̀sìn àwọn sọ pé kàkà ní bí àtàkọ̀ wò ó, òun náà lè ṣe ọ̀rẹ́ ọdún كباوية تعوية طريقة كباوية تعوية أجوانا إدارين إدارين يدي تعوية lójúmọ́nà bá fẹ́ sọ níjẹ ní ọgbọ́n ìfìtàrà àhá wàbùtàdẹ́ àhá kúlù ìsáàrí alásàtàdé wàbáàrí ìrìnlẹ̀ ìsáàrí kálukú dáálẹ̀ kálukú dáálẹ̀ ẹ̀rìn nípapò sí àgbọ́yé tí ẹ̀ sí ìlànà ìlú ìlú yọ dàbí ẹ̀ ọ̀pọ̀ dàbí ẹ̀ káàkó ní wọ́n bá ti rẹ̀ ẹ̀rẹ̀ tí wọ́n bá lè ní ìlànà ìwọ́n fi ń dá nǹkan lẹ̀ ẹ̀ wá ti wá dáálẹ̀ fún akẹ́kọ̀ọ́ àwọn ìdí ìtẹ̀lẹ̀ ọ̀pọ̀já láti òbí kàtà ní yẹn ẹ̀ وكلما كان فهمه قاصرا وشد من اشد قصورا أشد الخطورة كان طريقته وقعا في الضلال àfáà tí ó rí ìlú mẹ́ta ìtàkàánlẹ̀ bákan ní rẹ̀ bá ti jìnà sí bámẹ́rin wá sí bẹ́ẹ̀ dákúdáwó ti yọ̀ nínú tọ̀ríkọ̀ tí ó àmù yóò lè só nínú nínú nínú tọ̀ríkọ̀ tí ó ẹ̀ àtàyẹ̀ jẹ́bí ìlànà ìlànà tọ̀rí ìlẹ́ni láti máa rí ìlú ọ̀pọ̀lọpọ̀ فتكون تربيته وتعطيه بعد ذلك لما يجد الوضوء Olùdíjọ́lérò olùdíjú ọ̀nà tá a dálẹ̀ fúnra wa sílẹ̀ láàbùwá padà níbi ojú ọ̀nà rẹ̀ ní ní ọ̀nà ìgbàgbọ́ tẹ̀kọ́lọ́ ìlú tó lè dédé ìlànà ìlẹ́nu ọ̀nà ọ̀sán ọmọ ọ̀sán ó láti sọ fún báláǹsì láàrin wọn ní orílẹ̀-èdè láàrin àwọn tí ìlú sókè Kuli watasallamu nnas watasallamu nnas watasallamu nnas bi atasawu watasallamu nnas bi atasawu àwọn èèyàn sọ̀rọ̀ nípa tí ní jẹ́ sókè máa máa náà rù nílé ìtumọ̀ rẹ̀ kí wọ́n ti rà ìpàdé ìlànà yàtà nínú wa yàtà láti sọ̀rọ̀ wọ́n ni wàtàkàlà náà tó fi tàtọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ nípa tí ní ẹgbẹ́ ṣúgbí mọ́nà náà mú kí ní fún ẹ̀ wọ̀físo kí yí mọ̀lú láti láti pẹ̀lú ní ṣúgbí wọ̀lẹ̀pọ̀kúrú lórí ṣùgbọ́n ọlọ́pọ̀kúrú lórí agbára ìgbà wọ́pọ̀ alẹ́ nígbà táwọn tó máa ń jẹjẹ sí náà táwọn tó jẹjẹ sí náà kéèkì lórí tí ó ń fi ìlú èdè lórí ìlú àti ìkọ̀ ká tó sọ nípa mú sí ìtòyìn قل جميعه يخرجنا على المقصود من الكتاب إذا أعطاني أقول الناس فيهم يدري الوجود وعاق ما قلوبهم صبر منه صارمه وتفكر هنا بعض مقالاته فيه الحق التلميذ إن شاء الله تعالى هنا أكثر هو díẹ̀ fún wa sẹ́yìn bóyá ní two thousand definition lè wọ́n sọ bá kú ṣẹ́rí àwọn ti fún fifty definition. lẹ́nu tí wọ́n lè ilẹ̀ àwọn ẹgbẹ́ ayọ̀ díẹ̀ sí àsìkò ní gbà wá hmm? àwọn àgbà díẹ̀ fún wa pátá sí ojúlówó ọ̀rọ̀ wa nìyà kí ẹ sátọ́rù ìtàlọ́wọ́ ẹ ti lè kọ́ sátọ́rù wọn الرجل مسؤول وهم قالوا ما مسؤول لو كان يتعامل فيها النور كلهم قالوا لقد ọ̀gá àgbà nínú àwọn ìṣòro tàbí máa ń fi bàbá yẹn ní oúnjẹ tó pọ̀ nípa àtiwájú àtiwá àtiwájú pọ̀ nípa ọ̀wà tó náà ní ẹ̀jẹ̀ lẹ́yìn. tá a bá ń sọ̀rọ̀ papọ̀ ìgbà jẹ́ ìṣòro bí máa ń lẹ́yìn. ومدى الدياني كل شيء بالمقابل بين الدياني أيضا ما ترى عمانية أو في بدل أخرى في عمانية ويجب في يجب أن يجب أن يجب أن يجب أن يجب في يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب أن يجب bóyá gbàdá mi ilé ẹ̀kọ́ owó tí wọ́n gbé sí dàrẹ́ nígbà ẹ̀kọ́ ìlú rẹ̀ mi. nígbà tí wọ́n sọ kí wọ́n gbé ní abẹ́ kí wọ́n gbé sàtọ́wò wọ́n ní bàbá bá yọ lọ́wọ́ ní àtàkùnrin máa wọ́ yìí ìlà aláàkọ́dé yìí àtàkùnrin máa wọ́ yìí ìlà aláàkọ́dé yìí òun náà lè kọ́ ọgbọ́n fẹ́ pẹ̀lú ọgbọ́n láì ní ilé relationship sáàtàkùn lórí ìwé ẹgbẹ́ ìtòrí ọkọ́ lẹ́jọ́ ní ìgbìmọ̀ gbogbo yẹn nìkan lè ṣàlàyé ìtumọ̀ yẹn fún wa táàbì máa ń ti jẹ ilé yẹn náà tó mú lọ́dọ̀ ọba tó lẹ́yìn àwọn àkọ́jà máa ń wọ́n ní ìdá aláfọ́dé ọmọ fẹ́ pẹ̀lú ọlọ́run láì ní ilé pẹ̀lú ẹ̀. ó lè lọ́dọ̀ ẹ̀ lẹ́yìn láì ní ilé pẹ̀lú ọ̀rọ̀ ó bá a ti nígbà tó bá yẹ̀ tẹ̀lé jẹ́ bẹ̀ ìjẹ́kújẹ́ ní jẹ́ كيف يكون الإنسان مع ربه ومع خالقه ورازقه ومولاه من دون علاقة به لا يوجد ملائكة لمن يوجد غفلة ويجلسنا تصوره وكيف يوجد للقائمة حتى الوالد يسوق في الكون يجب يدرسه يجب يدرسه يجب يدرسه ربي يتمسك Ìdájọ́ sọ yìí ṣe bá ìrìn bá ìrìn bá ìrìn bá ìrìn máa lọ sí ìgbà pàtàkì. Ìgbọ́nà ọ̀pá ti lásọ ní ìgbà tí wọ́n tọ̀wọ́ lọ́sọ. Màmú ọ̀rọ̀ ẹ̀mọ́ rẹ̀ àkùṣẹ́ ìrìn àìjọ́ ìjọ́ sọ nípa. Àìjọ́ ìrìn òṣèlú, ọ̀nà tó kàwá lọ́sọ̀rọ̀ bàbá sọ ìrìn àìjọ́ ìjọ́ لما سئل عن التصوف فقال كلمة تصوف كلمة طريقة الواجهة تسوكي تسوكي وتغني إما غير صرعك هو أن يميتك أن يميتك الحق عنك ويؤذيك به كلام الغني كله صرعك كله معه owó ọkú lọ́wọ́ ara rẹ̀ gbogbo wa yí ìyọ̀ pẹ̀lú pẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni. Ìdílé àti ìdílé ìgbé ẹgbẹ́ náà láwọn ọlọ́wà lẹ́sẹ̀ kò yé láyé wí. Àdúgbò ìkan tó fún ẹlẹ́gbẹ́ mi. Àti ilé wa ìdílé àbọ̀ òun ti ń pọ̀ lórí wa lórí náà. Bàbá bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ọ̀dọ́ Amáni Abdullah ní Bọ̀dọ̀lá lórí Abdullah. Gbogbo ẹgbẹ́ ìlú sọ fún ẹ̀dá ọ̀rọ̀ wù mí. Máṣe àwọn wọ́n ìbò ní bí o wàtí wọn kọ́ lọ́dẹ yàrá bí náà wàhálà lè lè jẹ́ pẹ̀lú náà. tó bá gbogbo àwọn tí wọ́n ti lẹ́yìn wọn ni gbogbo àjọ sí ìlú ẹ̀dá ọkọ̀ mi àti ẹ̀tọ́ làwọn yẹn kú lẹ́nu àti ọ̀pá ni wọ́n mọ àtọ́wúlò ní gbọ́dọ̀ àlámà ìgbéyàn kí nǹkan kan máa tẹ̀lé. Nígbà báyìí wọ́n máa sọ ní òṣèlú ọ̀rọ̀ wa ẹ̀yẹ̀ nítorí pọ̀ máa fóun ní àdéhùn ìlú Jadi kita banyak berkumpulan ada di sebuah ada di sebuah Kulis dan ikhlas dalam nari Ibn Muhammad bin Marzi Dan kulis dan ikhlas dan fasi Ia kulis dan ikhlas dan ikhlas dan ikhlas dan ikhlas dan ikhlas dan ikhlas dan ikhlas dan Al-Husayn ibn Mansur Al-Husayn ibn Mansur Al-Husayn ibn Mansur Al-Husayn ibn Mansur Al-Husayn ibn Mansur wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé bàbá ń jẹ́ sí orí ìjọba lórí ẹni máa ń ṣe nǹkan tí ń ṣe ń láti sọ lóko ẹ̀gbọ́ ọ̀pọ̀ ní àtọ́wò ọ̀pọ̀ ní òfìyà àtọ́wò kò ní tí wọ́n ṣe tapọ̀ bá lójú ìwẹ̀ wọ́n tí wọ́n ṣe bí òfin tó lè máa ń pèlè sòfìyà káwá ní jẹ́ sófì wọ́n bèèrè lọ́dọ̀ àlùfẹ́ yìí ìmúlùmọ̀ sóyọ̀ ọ̀pọ̀ لا يقبله أحد ولا يقبل أحدا في إسلام الوجود لله لله الإنسان كلمة لله كلمة من المثال الشهرية وقوة المجالة أبو شريك يقول روى كل سبيل محمد وغازان يقول أبي يقول بن محمد يقول سبيل جعفر بن محمد بن نصير يقول سبيل وأبا علي والراء علي والراء تقول سبيل وأبا حمزة وحمزة نغى كرابين جديد يقول وقال بالله هو ما لا تقاتل شيء وبيقول شيء شيء شيء babaláwa bí kí rẹ̀ àwọn àdúgbò ẹ̀yàwó àlè àlùwàbáwọ̀ ولو لقطه أبو حمزة البكاري يقول علامة الصوفي الصالح àpẹẹrẹ ẹni máa sọ pé ní súnfì òdodo ilé ẹni báyìí láti ẹlọ máa torí ọpọlọ tó kò tó ọ ẹhẹ ẹlọ fún ẹni náà ìyá àgbà òṣìṣẹ́ ló kú wa gẹ́gẹ́ máa rí láti fi wọ́dí máa yìí ìkẹta pé tọ́pù yẹ nọ́ńdà pé gbìyànjú lágbàdà àti pé á tọ́pù yẹ ni tí a bá ti tó bí ebi tó bí lọ lóru ẹ̀ lọ́wọ́ ajá ni ọlọ́pàá ní òbí ajá ni náà wọ́n máa ń sáfẹ́ ìlú ìgbésọ̀ ìgbàdúrà náà ọmọ ọdún pọ̀ sí ìtọ̀ ilé ìwé ìmọ̀ ìgbìmọ̀ tẹ́lẹ̀ pàtó sí yóò bá yé ilé yìí yóò padà yé ìlú ọ̀la ẹni tó tọ́ sókè lọ wa ọlọ́pàá ti rí láti máa parọ́ ọmọ nígbà tí ó ẹ̀rù lóṣù bí kalẹ̀ ẹ̀rù tí ó yí ìkalẹ̀ sí lẹ́tọ̀ ọmọ ọdún apàdà àti ilé yóò ilé ẹ̀ka ikú bá ti ní mọ́lẹ̀ ọlọ́pàá ní ìlú ọmọ ìjà náà lọ́pàá rẹ̀ wọ́n sì ní ìlú ọ̀dà. tọ́ ọmọ ní àjàkọ́rọ́ olùkọ́ lọ́sọ̀tọ̀ mohammed baghdadi nígbà tí wọ́n gbé ìlú ọ̀dọ̀ mohammed baghdadi ní alámọ̀tò sòfin yìí àtọ́rọ̀ rẹ̀ kí láà fi mọ̀ pé nígbà tí ìlú tún bí ilé lódodo tó jẹ́ tún bí lódodo yàtọ̀ láwọn pé ìta lódodo yàrá àá dáadáa pé wọ́n yẹ kó jẹ́ bọ̀ nígbà tó tó lọ rèé أن يستغفر بعض الجنة أنت على الجنس يقول وذلك أشيو أشيو بالجنة أنت تقول يلو يا نمديو أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أن يستغفر بعض الجنة أو تسأل الله عنه وصمني وتقول له tọwọ́ bẹ́ tó tó bí gidi ọwọ́ tí wọ́n lè lórí jù ìyàwó náà yẹ kí ọkùnrin bá wà ní ọ̀rọ̀ ìdájọ́ ìgbọ̀n kàdúgbà tó àwọn tí ìjọ bẹ́ẹ̀ ọ̀sìn ìjọ lórí àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lórí ayé ìgbà lórí ìjọ lẹ́tọ̀ọ́ bá fẹ́ bí ń mú ibi ọ̀padà jẹ́ táwọn èèyàn ń gbọ́ ní máa ń yọ wọ́n ní sáré ọ̀ sàlámọ̀ ìyá yìí rẹ̀ tó ẹ̀ lọ́dún tẹ́lẹ̀ pé ìyá lámọ̀ ìlú gbogbo nínú èyí ló bí èyí nàìjíríà tẹ̀sí ní náírà pẹ̀lú ọ̀yá bí àdá àṣùrọ̀ ọ̀dún lẹ́yìn tí bá fún ọmọ òní kí èèyàn máa wá sí pọ̀ kí èèyàn máa wá nínú gbajúmọ̀ kí èèyàn máa ló fẹ́ òun láti gbajúmọ̀ fẹ́ gbajúmọ̀ eré fi kú àbá ló máa ṣe nígbà máa fà mí. tọ́lá sọ bẹ́ẹ̀ sọ tó bá wá pẹ̀lú sílẹ̀ǹsì wípé ọlọ́ọ̀sẹ̀ kọ ọ̀tá gbajúmọ̀ náà ní ọ̀tá gbajúmọ̀ náà. sọ àbájá bọ́bọ̀ ọ̀tá gbajúmọ̀ láyé fi wọ́n àbájá ilé báyìí wọ́n ṣe tí wọ́n ti sọ̀rọ̀ fún yìí lò ní tó bí nàìjíríà ọlọ́run ní ìjọba ìlú. ẹ̀rọ ìgbẹ́ rẹ̀ ń pèsè o ẹ̀rọ ìgbẹ́ pèsè ojú àdúrà yìí orí ìta ìjọba bá ti wọlé ní ìta àkókò kan lè ní yóò kù. sẹ́ẹ̀bà ẹ̀ sara yín ló kù sẹ́ẹ̀bà mọ ẹ̀fẹ́ ìṣe ló kù ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ wọ́n sọ pé ìṣèkàn tó ń wù láyé kébì gbogbo ẹgbẹ́ ìdájẹ́ àti àwọn àǹtàkà bẹ́ẹ̀ ní ìdájẹ́ ìtàwọn ilé ìdájẹ́

láti gbòrò ìlú àwọn tí orí àjẹsẹ́gbìnà àjẹsẹ́gbìnà àjẹsẹ́gbìnà ìdúnyà ọ̀dẹ̀ pápẹ̀ òṣèlú ni òṣìlú pápọ̀ tẹ́lẹ̀ ní ayé rẹ̀ mọ́tò wá kẹrin tó rọrùn nígbà ìlànà tó pàtàkì àgbègbè wà ah! àwọn ènìyàn ní òkú ọjọ́ ní ọ̀rọ̀ wáyé tó ẹgbẹ́ ìtọ́jú nínú ọ̀rọ̀ yọ́nà ọmọ alẹ́ yóò wá bàbá bá lórí alápẹ̀rẹ̀ ẹ̀kọ́ pé ìwé nílẹ̀ ìwé ìgbéyẹ̀ wọ́n fẹ́ ẹ̀sùn tó tẹ́ ẹ̀sùn wọ́n ti kàlẹ̀ tó tó tà wọ́n wọ́n ẹ bá fẹ́ sí ìwé tó wà nínú ìyẹn ní alẹ́ ìkan lórí gbogbo àgbo ní ẹ̀sùn máa dá ويشتغل ويشتغل بعد الصلاة حديث تعالى يوم هو بيقول لي هو دائما يسوق يوم المرسالة الشيء المرسالة يا الله عبد الكريم الصلاة والسلام هو رب العالمين بالبشر والقوم بل بعد كده طريقة صلاة الجنين وتتعلم على شيء ìgbòmọ̀lé ẹ̀wọ̀rọ̀ ìgbòmọ̀lá ìgbàgbẹ́ni àti gbogbo ọlẹ́rẹ́ ìgbàgbọ́gbẹ́ lọ́wọ́ ìgbòmọ̀ ìgbà lọ fi ṣe ilé ẹ̀yọ́ ni lẹ́yìn ìdáwọ̀ ẹ̀ta sóòfin náà wọ́n lè sọ nínú àwọn ànàmàbíhù ànàmàbíhù àbáwọn ìgbà lè tó bí bá tí wọ́n ra sí ìhà rẹ̀ tí ń wẹ̀ ní para ẹ́ nínú ìlú para tó fi kúrò para ẹ́ epo ti àwọn tó kúrò wọn tó ń ti gbogbo ẹ̀kọ́ ní lórí inú rẹ̀ ti tàbí inú rẹ̀ ti lóore inú rẹ̀ ti pàdé inú rẹ̀ wá pàdé wọlé tó máa jẹ́ ìpàtẹ́ ẹ̀lọ́gbé ẹ̀lọ́gbé tó ní ṣe ẹ̀lọ́gbé ẹ̀lọ́gbé máa ti sáàbẹ̀ ẹ̀lọ́gbé ẹ̀lọ́gbé máa ti rí ẹ̀lọ́gbé ẹlọ́mọdé sáàmì tí sáàmì láti sáàmì ẹni owó rán ẹ̀sà àpàtà ní ìlànà ó yà láti ní ìlànà أنا ايضا في البلاد ايضا في الجاد ايضا في البلاد ايضا في الطريق ايضا يقول يزوري هذا يقول قانون كان يبيت الفضل لفاعل انت بدانا انا يزوري هذا في مزاح مزاح يوجد الفضل بعد ذلك هذا التعليم من يوجد على الجميع وإلى محمد كل الأمور والمسلمين كيف تبرك يا حبيب الله فهيدا يملك المحيط كله مفلاس عنه pẹ̀lú ilé fóònù ẹ̀ iPhone twelve ẹ̀ roma lórí láì káàkiri ìjọba ẹ̀ ní ẹ̀kọ́ yẹ fún ẹgbẹ́ ìkọ̀jẹ́ dé láti gbọ́ ilé ọkọ̀. Ọlọ́pìnlẹ̀ ìgbìmọ̀ ìlànà olùkọ́lọ̀ òṣèré apá bẹ́ẹ̀ pàtà ọdún lọ wọn, ọlọ́pìnlẹ̀ wọn máa lò bẹ́ẹ̀ ni wá èdè àwọn ikú nílẹ̀ ìpè ara ayé kan ni wọ́n, ara ayé kan ni wọ́n, láyé ní kúrò fi ní lẹ́yìn wú wọ́n ẹni tí bá àwọn ara wa yìí ni ẹnìkan ti ọgbọ́dọ̀ lọ́dún wá. كل الكتاب وليكم الله الرحمن يقول لك عن طرفين يقولون بدين غير الله كان حول المرمجات كان كان كده الدين ومن يقول تنبيه طبعا ليه من هنا شيء طالبة أنا جوزوني ولو تكلم في لك الموت ثم أقول لك العام كان يعني الصوفي ويقول له بطمنه من الصوفي òní àárínkù ìgbàgbé wọn lọ yọ àkíyìn òpè ọ̀rọ̀ pọ̀fẹ́ ẹ̀ẹ́dẹ́gbà tó jòkó yẹn wá fún ọmọ wa lọ ìmọ̀sọ̀ kìí lẹ́nu yẹn ní ilé ẹgbẹ́ ọ̀tá tó gbèrè lẹ́nu wọn náà wà lẹ́nu lẹ́nu lókè ọjọ́ kan sílẹ̀ rẹ̀ á lè gbọ́ ọ̀rọ̀ ìwé látàrí lọ sáàtọ̀ kí látara rẹ̀ rárá sọ́kà àǹfààní látara rẹ̀ ẹ̀ nígbà wọn bẹ̀rẹ̀ lọ́tọ̀ ọ̀rẹ́ ìfúnayé jẹ́ lórí ìṣòkòtò ìfọ̀kànlẹ̀ wọ́n ní mọ̀nà ọkọ̀ àti ìrẹ́gbẹ́ وأنت ساكت من نطق عن سرك وأنت ساكت انت تكلم سنين عليه سورة مقاطعية tí ó lẹ́yìn tó wọ́n lọ́wọ́ àwọn sọ ọ́ òtítọ́ ẹgbẹ́ nìkan kí n kàn sọ nípa àlámọ̀ ilẹ̀ ìfọ̀pamọ́ bàbá tó lè fi ìlú pẹ̀lú إلا الله سبحانه وتعالى Ìgbésí wọn ti sọ fún wọn. Ìgbésí wọn ti sọ fún wọn pé pamọ́ nínú ọ̀rọ̀ àpọ̀lọ́mọ̀ ọ̀gá tọ́lá yìí. Ẹni tó bí láwọn ọmọ. Bẹ̀rẹ̀ pé wàhálà fẹ́ pọ̀ láti bẹ̀rẹ̀. Àwọn aláàbò ń bọ̀. Ẹ̀ wàhálà fi mú. Ọ̀rọ̀ yóò fi lẹ̀. Èwe dáhùn owó ẹgbẹ́ náà lọ́jọ́ àwọn àti ìmọ̀sí ẹgbẹ́ tí ó rí nínú tó tààrù wọ́n ra wọ́n wọ́n lọ wọ́n tí ó kú ikọ́ ní ìgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ tó sórí ọ̀rọ̀ ìgbẹ̀rẹ̀ tó sórí báyìí àbáyé ìgbẹ̀rẹ̀ ní ẹ̀kí ìyẹ̀wọ̀n ti àmọ́ta lóòrùn kò tẹ́ bá tó rẹ̀ wọn nígbà ní ìgbà báyìí tí ń lóòrè súnà lẹ́bí tẹ́bí pàpàrà súnà lẹ́bí ọlọ́run ti wọ́n jẹ kí bàbá yìí pàdé ìpàdé ọgbọ́n lẹ́yìn rẹ̀ kí ni ìgbà fi dá tó. Ìjọba àwọn ọmọ òkú ìwọ̀n náà lábàá ìyá yìí lẹ́la bàbá bọ́lá ti máa ń wá bọ́ ọ̀dọ̀lá mọ̀ọ́mọ́ ìgbẹ̀gbẹ̀rẹ̀ àyíkọ́ ṣe àfẹ́ṣẹ́ àpọ̀tọ̀ wáyà ni. Yọ̀ọ̀ta lọ́ta ìjọba ni. Ọmọ òkú máa ń bẹ̀rẹ̀. Àwọn akọ̀lẹ́ bàbá ìlú ọlọ́gbọ́n ní ọ̀nà pé àsúrí ẹni tí jẹ́ súnfú mọ̀nyálọ̀ dámọ́rú hajjọ́rọ̀mù wàtólúkàwú mohamed ẹgbẹ́ ìgbẹ̀rẹ̀ súnfí òtẹ́lẹ̀ tó kàkiri ẹgbẹ́ ẹni méjì gbogbo ọmọ tó ń kó jọ ó kí ẹ̀kọ́ ọkọ̀ ọmọ nìyí ẹgbẹ́ ọmọ akẹ́rẹ́ táwọn súnmọ́ lé ní pẹ́ẹ́bí wọn ò wá sáfárí àkọlé tó bá ìrántí àtàwọn sàárè rẹ̀ àtàwọn láti ẹ̀yìn àtọ́jú sáfárí wọn àti wọ́n ṣe àwòkọ́ṣe lórí ìsáfárí ẹ̀yìn ìgbìmọ̀ bẹ́ẹ̀ tó bá fi gbọ́dọ̀ àwọn ìyẹn àtàkùnrin àwọn sàárè àtàwọn ọ̀tẹ̀lẹ̀ wọn tí a bá gbé lẹ́sẹ̀ kan ó ló fẹ́ mọ Ilé òṣìṣẹ́ gbọ́dọ̀ àtẹ́bí bẹ́ẹ̀ yìí, òṣìṣẹ́ gbọ́dọ̀ àti àtẹ́bí bẹ́ẹ̀ yìí, bá dára èèyàn, ẹ̀dá rẹ̀ lórí tó Ṣé ká dábá yóò jẹ? Àbá, lábẹ́bí ọ̀sán yóò, lábẹ́bí wáyé mọ́yà ní ti ọjọ́ Bro, ẹgbẹ́ ẹ̀ta lè fi sún ìgbà sàn, òun lè fi kí ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n lè fi ọmọ bá tí ẹ̀ ọmọ tó ṣe lè kan rí ìlú lọ́wọ́ wọn sáwọn ọmọ ọmọ wọn lọ sọ́nà sábẹ́ mi sọ wípé kò bá yẹn bàlẹ̀ sábà àwọn tó ti lẹ̀ wá parí kan lórí máa tẹ̀sẹ̀ ní ìlú ọdún wọn wọn ti kú orí lọ́dọ̀ wọn. ó fi tó bá wá padà tó bá parí kan pa ń kọ́ lórí pé owó ìpínlẹ̀ ìbàdàn. ìyẹn kan bá tó ní ìdí tọmọ lẹ ní sọ pé ẹ màjá ọ̀dà máa wú àjọrán wà wọ́n ń ká wú yẹni wọ́n bá hàn. ilé ìjẹ́ lè أو نقصان عما جاء به النبي أو سوء تدبير وتأويل مما جاء به النبي صلى الله عليه وسلم حتى محمد صلى الله عليه وسلم وكان كله منه سعد بن ابي وقاص ابو الاختيار اسود القطاوي رضي الله تعالى عنه وارضاه كلا من يصومون لذلك ما توصياتي في هذا الانستيتوت هنا وما يعود بها لا يضع إلى الوعزاء أنه يقام أولى يدين فتع وجه أيضا إذا يجري ولقد يجري في الله يمكن في الفكر المكان كل يوم كان بكثير يقول الله Màtún ní ìjọba àti ìlú wọn kó ìlà sábà káwọn fún ọlọ́run kan tó bá a rẹ̀. Nígbà tí ìjọba àti ìlú ìgbọ́rọ̀ wọ ìfẹ́ fún ìjọba àti ìlú wọ́n yẹn dájú òbí ọjà tó wọ́n kàlá yìí wọ́n yẹn ti yẹn lórí lọ́rọ́ àtọ̀rọ̀ padà rẹ̀ nínú ìyẹn lórí bàbá àbúrò àbúrò ìpàdé pàtàkì náà wá sọ bí ọjọ́ mú wọ́n ti fẹ́ fọ́ wọn lẹ́yìn ìdí ọba ti nílẹ̀ lórí lọ́rọ́ wọ́n ti yẹn padà rẹ̀ ṣùgbọ́n ọ̀pá wọn ò bí akẹ́kọ̀ọ́ yọ wọn lọ ìdí ọba tó ní. báyìí sábà wọn kọ́ ìtọ́lọ́ bá yọ lórí omi àgbẹ̀rù omi dúkìá ṣùgbọ́n mo gbé ọmọbìnrin lọ tó bá wù mí pé ti dá pọ́pátì mi méjì kí n kó àtìlú ọmọ yẹn nínú ìlú wo ni èrò tó lè fi padà sí ọjọ́ ìjọba pẹ̀lú ìlú máa pátá fún ọkùnrin ní ẹ̀yìn àdébí tí èyí ń wẹ̀yìn ọ̀rẹ́ ní mọ́tà àmì ọkùnrin mọ́tà ẹ̀yìn tó wá sí láti láti lọ lọ wọ́n jẹ́ kí wọ́n ká fún àwọn lẹ́yìn ní nínú ìlú tó wá sí sílẹ̀ ìlú wọn. lọ́wọ́ ìlú tó wá sí ìlú kí ọmọ mi obìnrin mú ààbò tó wù kí èrò òfin sí ọlọ́run fúnra mi ó tó wájú sí nàìjíríà ní wọn fún ẹgbẹ́ pátákó tó yàrá ìyá àwọn ilé ìgbókèlé ẹ̀dá ọ̀lẹ́ fọ́ọ̀nù àyè àwọn àlejò yẹ pọ̀ ó ló bá dá sí mẹ́ta kọ́ àti tó bá dá gbogbo kọ́ bá ti yẹ fún mẹ́ta tó wá fún ọmọdé méjì tó wá fún àgbègbè ẹ̀yọ̀ kan tó tó wá fi ṣe àrà الذي وصوله خير وصوله حديث ليس عن جدا والمنتصف مقرار تصفي ثم تعلمين يجب أن تكون أسماء الخبر الخزائية التي هي مباقية تضربهم وتجاهل الجاهل ولا تقرأ من رجال إليه إن يجب فقط أن تقرأ الناس عن فيها Kalau baru ini, apa yang kita ada ni? Kalau orang baca, dia itu orang orang tu, orang ni lah jual, mau beli, orang ni lah ìjọ máa tàbí àtẹ̀kọ́ ọmọ mẹ́kọ̀ọ́ rí ìgbé kalẹ̀ tẹ̀lé yẹn lónìí. ó gbà tó wá sí kí ni o fáwọn ẹni wá sọ pé ìdá mẹ́ta kọ kò síbẹ̀ kọjá ohun èdè tí wọ́n dáná yìí. àmọ́ ìwà sọ pé kò nǹkan ní ayé ọ̀rọ̀ mi kí àmọ́bí sọ àmọ́bí ni àmọ́bí ni ìgbàta àgbàta wà àgbàta ìyá hàn ayélu ní àtàkàrà mọ́ àlẹ́kàn yẹ àlẹ́bìbí kọ́ fi àwọn ọmọ rẹ̀ lẹ́yìn lẹ́yìn tí wọ́n jẹ tí wọ́n rí wọn tí wọ́n ní kí àwọn ọmọ rẹ̀ gbogbo ní ogún rẹ̀ ó lóore tí kọ́ fi wọ́n tẹ̀lé tí ó máa wá sí ọgbọ́n rẹ̀ àti káàkiri àdúgbò wọ́n á ṣe àwọn èèyàn tó fún wa lórí ẹ̀ẹ́dá jẹ ìlú pa wá sí ní kàn ọmọ ọmọ rẹ̀ lè fi kú ìwọ̀n lọ bá mi ó lóore tí wọ́n fi mọ́lẹ̀ lẹ́yìn wọn lọ tọ̀ nígbà tí ta ló yẹ Òṣèlú Àwọn tí wọ́n lẹ́nu ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ lẹ́gbẹ̀ẹ́ wọn tó lọ yìí wọ́n ta wọ́n yìí. Wọ́n sọ pé àti ẹni wọ́n rìn àárọ̀ ọjọ́ nígbà tó ń kù tó pọ̀ níbi ìmọ̀lá gbogbo ẹ̀ gbogbo ilẹ̀ ìjọ tó wọ́n ní ìjọba ìwọ lóró sí gbogbo ní ìpín ní ní àyè yóò palẹ̀ tó lórí ìgbà ní ìdí àti tó ṣe wá ilé àwọn àtàkùn ilẹ̀ lọ́dọ̀ àjájú láti ẹgbẹ́ ilẹ̀ ló àpò orí ló èdè náà wọ́n ìtàbàtúrà wù lẹ́yìn àhàdógbé wọn ní ìlà ìfọwọ́wọ́ ọ̀yọ́ أو في أقوال الصحابة أو أحد ممن يسترد أسرائيل رحمة الله عليه Yẹ̀kú ìlú ìjọba ànábì ìlú ìjọba àbúgbà ìlú, ìjọba ọkọ̀ ìlú ìjọba ayé kan sí ẹ̀rí. Àrùkú kan láwọn ọmọ orí tó ń tàbí ìtàkàlẹ̀. Àbájọ kan tí wọ́n rò, wọ́n ti ń alẹ̀ fún wọn tó ń tàbí ọmọ àwọn ti lè pé tó orílẹ̀ àwọn ìlú ìjọ fọ́ra wọn bàbá ìyára owó fún ọ̀tọ̀ ṣúrú ọ̀tọ̀ tẹ́ bá wátàbọ̀ owó rẹ̀ ní ṣúrú ilé ẹgbẹ́ ṣùgbọ́n ṣúrú gbogbo ní àwọn gbogbo ìlú Thank you. الدكتور عبد العزيز محمود رئيس الأعضاء التعزيز جماعة إخوان المسلمين الضعفاء في كل جملة تغيير بفرض فرضا يوم القيامة قل يجول في الدنيا شيء وتصوف شيء آخر هذه قد تكون ولا ينفع بين قوم الشيوخين باهي لما يكون تصوير وزن ẹ̀bá rẹ̀ tó bí lọ́wọ́ ayé sáàmù fún àti wípé ìlàyé sáàmù tó tó ní jẹ́ lórí ìkan ọ̀sán yóò ti wá sọ́ọ̀tẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èso tó jẹ́ ọjọ́ báwọn náà ti rí nínú bí wọ́n ti sọ ní ẹ̀ bí wọ́n ti sọ ní jama eléyìí jẹ́ ọkàn ẹgbẹ́ ọkùnrin bẹ́ẹ̀ àwọn ìgbà tó jẹ́ gbòógì lọ́jọ́ ìtàbọ̀wò ilẹ̀ òyìnbóde gbádàmì ètò ìjọ́sí kápára wọn lábú aráńpàtọ́lá yẹn àbáyé àtàkọ́ gbogbo ìdájọ́ ìlera àtàkọ́ gbogbo lẹ́rí ni mọ́tẹ́ ábú màáró wọ́ọ̀nì bẹ̀rẹ̀ ìlànà sáni tí ó bá jùmọ̀ lọ́dọ̀ àwọn afá alábọ̀tọ́ ló ti pẹ́ yẹ sí ìlú aláàbò àyè mú lórí zúùlù ní ìjẹ́ àtàkọ́ gbogbo ويدل على الفرق بينهما الفرق بينهما أن الزهد لم يهمه أحد وقد ذموا التصوف فلذلك يا الله التصوف في رئيسة لكي يرمز يصيب أن الله صار تصوير ذلك يصيب أن الله صار جزاء كثير أبدا لا غير كثير من الدنيا حتى أفعال الجنة والاستثمار من وجهة الحكومة أو من الكلمة الحكومة láti ìlú ìsinmi àwọn tó wọ́n fún wọn láti ọjọ́ ìsinmi láti ọ̀sán tó fẹ́ wà lórí ìsọ̀kọ́wó wọn wá ní. pẹ̀lú tí wọ́n tó pè sí ìsọ̀kọ́wó fún wa kò sẹ́ni lórí o wọ́n ní àpàkàgbógún bí àpàkàgbógún. àpàkàgbógún yóò bí àpàkàgbógún. ìsọ̀kọ́wó ìsọ̀kọ́wó àlẹ́ ìsọ̀kọ́wó ìlú ìlànà ولذلك نضرب قومنا تخلفا بأفلاحنا كفروا بي وظلموا táwọn ṣe ní ẹ́ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n yorùbá ni wọ́n ẹ́ that are always better. اللهم بما بما اللهم ليس بكريم الدين الشيء الدين وتطلع الشيء مع بيت الدين قولي ولهذا أمرنا رجل الله فقال فقال له بأخلاق الله وتلرح الموضوع الى يعتبر الانسانيه فيدرك ذلك الوجود العزه الربانيه ويعلم حق المرتبه الرحمانيه ابيض المهم ohun tí ó jẹ́ òru àtọ̀sọ̀wọ̀ ẹ̀sùn wọn gbé pé pápá ní àjẹsẹ́ ní àbí àwọn ọmọ ilé ọ̀rọ̀ tó rí àmọ́ òbí àjẹsẹ́ ní kàkà máa rẹ̀ lẹ́sẹ̀ ìjọba lọ sí lọ́sẹ̀ ìgbọ́ ní mọ́tò wọ́n máa lájú ní ọba rẹ̀ ní ìjọba yìí pàdáwù sọ́ni lẹ́yìn Kọ́lá ni máa ń fi ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ tí wọ́n mú máa dàgbé nígbà tí wọ́n ní

domin irin abubuwan da abbasin yau da ne abbasin da ya abbawa abbawa Gbọ́nà ìbájúwà ní láti kí ìjírà ní ìjáde àpàdà àti ìjáde. Ẹ́? Gbogbo ẹ̀ẹ́ àtàmì àdìwọ́n ní ìjì yóò fún ọ́sọ̀. Ṣọ́ọ̀kù ti ìjọba ní ìwọ̀gbẹ̀ láyé, ó jòkó wájú ọláwọ́ lórí òkú láàjọ ọláwọ́ láyé. A ti wá fún àkókò ra wọn. A ti fi bàtà ti náà, nígbà tí ìjọba ìṣúná rèé àwọn ìyàwó àpá àwọn àpọ̀ ọmọ ìgbà ilé ìsọ̀wọ́ àpá àmì tó sà tó ń fọwọ́ ilé ọmọ inú ìgbèlé àwọn ìlà ilé òkú ti fẹ́ sọ́jà ìlànà ọ̀pọ̀lọpọ̀ ya wọ́n lé ìwà náà sọ́ra bìí àyè tó sà sọ́ra sọ́ra sọ́ra tó ní tó ní tó ní ẹ̀mọ́ sọ àwọn ọ̀ṣẹ̀ ayé kàwọn àpá àwọn ẹ̀mọ́ sọ wọ́n tó sà wọ́n sọ wọ́n tẹ́ bọ́ wọ́n ní ṣèkìlá agbẹ́dá ọ̀sọ̀ báyìí tó lọ kọ̀rẹ́ fún wọ́n ní ìyàwó àgbẹ́dá ìgbà wọn kéèyàn ìyàwó lè dùn. lọ́kùnrin bá ní ìgbésà ìyẹ̀kọ́ ní ẹlọ́kọ́ عن كل يوم ونقل يوم وذهب بكم إلى الجار ونقع في الجنة عمل كان في الغد وقع رجل كان يجب أقول في بعض النظر في بعض عن الجنسية عليها الجنسية أفضل من الجنسية هي الثلثية فكان يقول لك أن الناس يقولون لك أن الناس يقولون لك Òṣìṣẹ́ àwọn olùkòtò lẹ́yìn ìsáàlẹ̀ ẹ̀yìn kódà ló gbọ́dọ̀ fọ́tọ̀ tó lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ẹni tí kẹ́kọ̀ọ́ ẹni tó wà ní kó ló kóyè lórí ṣàlẹ́jì rẹ̀ tó lẹ́gbà tó ọgbọ́n rẹ̀. ìyẹn ló làwọn tó mọ̀lẹ́ máa wà fáwọn bá ṣàlẹ́jì wọn lọ́gbà sí láti fi wọ́n àti láti wọ́n sábàrà wọn mọ́ ṣùgbọ́n láti fi wọ́n wípé ẹ́ àwọn èsì kékeré wọ́n ti olùsọ àwọn àgbàgbà olùsọ àwọn olùsọ àwọn olùsọ Ọlọ́pọ̀ àpáwà ti gbọ́dọ̀ ti wọ́n lórí ọkọ̀ ìṣọ́rọ̀wọ́ tó ń ta, èyí ẹgbẹ́ tí wọ́n tó sàmọ́ra ní lọ́wọ́ ìrìnàjò tó ti sọ́lẹ̀ àdẹ́gbà lọ́wọ́ ní ìfọ̀dọ̀. Ìfọ̀dọ̀ bá wùlẹ̀ sọ́wọ́ ìrìnàjò ìfọ̀ wa àjọ́ láyé lọ́nà òtúkà tó ń tẹ̀ ìdáni. Ìwọ̀n tẹ̀lé yà, wọ́n wá ẹ̀rọ ọmọ ìlú àbájá ti tó láyé, ó ti tó mú ayé, olùkú láyé ti tó torí ìkọ́lẹ̀ ẹ̀sẹ̀ pé àti ètò yìí látàrí lóṣù náà wọn lábá nínú wọn jàmá àbá ti kúrò pẹ̀lú àìsàn tó yìí ọgbà bọ̀ láàrin èèyàn ní ìyàrá ni wọn àti bẹ̀rẹ̀ nípa àwọn ilé ìlú lọ́dọ̀ tó kùnú láì tó yìí ẹni tí ìyá fà ní ọ̀pọ̀ tó ti rí ìpìlẹ̀ tó ó ìrẹsà kékeré kan wọ́n bá wẹ́ sí ìwà ayélujá ọ̀pá bí òun ti pẹ̀lú ọ̀tá owó ẹ̀ tí ń tún àìmọ̀mí náà bá jà wọn lọ pẹ̀lú ẹ̀fà tó lọ́rí àdìgbẹ́lọ́ láìsí ẹ̀sọ̀ àgbà yìí. Bàbá ìwò ló bá náà wù yẹnu ní aláàdá sí òun náà ní gbogbo àgbẹ̀ bíbí àmì lọ́jọ́ tí wọ́n kọ́ ọmọdé tó ṣeré ọ̀pọ̀ tó máa yẹrẹ nínú àwọn táyà ìyẹn òun tí wọ́n ti kúrò tàbí àdáni. Wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ní ìlànà ìlànà ìlú òkú láyé dájú gbogbo láti lè pọ̀ ní dájú gbogbo lóòótọ́ àti wọn nípa ẹ̀jẹ̀ ní dájú gbogbo wọn ní orí wọ́ọ̀lù ẹ̀fọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ àgbẹ̀lẹ́gbẹ̀lẹ́ ìgbà ìgbà tó ló tọ́mọ́ wá ní orí ẹ̀sìn yẹn tó dájú wá tó mọ́ ń bẹ̀. Màá kàn pé bóyá láti gbogbo wọn lóòótọ́ Gbọ́dọ̀ yìí, ìwádìí ẹ̀dínkù ẹ̀dínkù, wọ́n máa gbé ìgbà fún wọn ní ọjọ́ ìgbà wọn lọ́yà àwọn ọmọ rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ Àwọn ẹni tó gbé ti jẹ́ ọ̀nà ẹ̀sà wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ lórí tí ó ti bàjẹ́ mú lọ́rọ̀ ọ̀rọ̀. Láyé àtàkìyà, ìyẹ́ náà àwọn ọmọdé máa wọ́n àti òyìnrí, tí ó tọ́ọ̀bá bá àwọn olùkábáyé èyí ti kọjá sísọ àwọn wá ní ọkọ̀ sí ti náà bàbá wọn ní àwọn wáyé mẹ́lẹ̀ àwọn bàbá wọn tó lọ wọn mú ní náà bàbá wọn tó jẹ́ ìjọba ṣùgbọ́n tó ní òun níbẹ̀ ló fi ìyáwó ká ìjọ ní èso ńláyé ní ọ̀pọ̀lọpọ̀ owó àyíká ìjọba bàbá wọn tó lọ ìgbé kò sí ẹ̀sì ẹ̀dẹ́ ìgbéyà ọba kò sí fáadà فكما أرجع قضية بإنسان سوي ذلك كان أما قال سنة كان من الرحيم لو كتاب الزهور إمام أحمد بن حنبل لو كتاب الزهور ثم ذاك رسوله وصحابه وقوة وخصومه هذا الجمع ذلك أنا كان ẹ̀rẹ́gbẹ́ ìyáyé pàtàkì lójú tó yóò fi kájá àti ayẹyẹ yẹ láyé bá lẹ́yìn yóò kájá àti ayẹyẹ lẹ́nu ọgbọ́n tó bá tó nà ẹgbẹ́ bá yí wọn ṣùgbọ́n ìdí láì di alẹ́ ẹ̀rí jẹ́ wọn àwọn ní wọn lọ́wọ́ nígbà láwọn ọ̀pọ̀lọpọ̀ wọn lè ìgbà wo àtàwọn ọ̀sọ̀ kúsọ̀ ìdí ìjọba ní òye ọlọ́pàá lójì ọlọ́pàá bá rẹ̀ ẹ̀ka láti ayé yìí àbá ilẹ̀ Yorùbá yìí rẹ̀ wọ́n yẹ náà wọ́n tọ́lá bí bí ọ̀rọ̀ tọ́lá bí olùkọ́ni bá ti tọ́lá ilẹ̀ bí ìgbọ́ wọ́n fi ìjẹ́ tó lè bá kọ́ bẹ́ẹ̀ ìjọ kan ń jẹ láti tó sí àbákò bá wà pẹ̀lú láti ìsìkọ̀sọ́ gbogbo láti ìsìkọ̀ tó ti àbákò bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ̀wà ní fúra àti wọ́n ti pàtó dájẹ́ pọ̀ lára wọn من الأفضل أن يصنع من الذي فأكبركم يقول الله في وجوده ولا يكتسين لنا ويعطف نورا فنوى لك هناك نوى بجي حقيقة الغلول والاتحاد الغلول والاتحاد وبيجي يجي يجي يجي يتصور الغلول والاتحاد ìwọ́n bá fi tó má kẹrẹ. Ìrìn ti bá ní ìgbà dédé ọ̀ọ́dún ìdíje ní tó bá ní tó ní orí. Wọ́n zuwa zuwa zuwa zuwa amma ọba tí ìran náà bá fi ra wọn sí súnmù àbára sáláàbù ìfìfáàbù tí wọn iná sáàbù tí wọn ó rà ẹ̀ gbogbo ìgbà láti ó kọ̀ gbogbo tẹ́ ìran fi ra yé ti dín nìyí àyíká kan mọ̀ pé àkókò àpò àbójútó wọn yẹn máa di ìrìn kan tó àwọn àgbàdì bá rẹ̀ ẹ̀ ẹ̀ náà pé gbogbo gbogbo tó yìí kẹ́lẹ́kọ̀ọ́ pé gbogbo ẹ̀ ìdájú náà ẹ̀sùn àti ẹbí ilé ìgbọ́dọ̀ ìdílé pa náà ìgbà ìgbàlódé ẹgbẹ́ ìgbà ìgbà ẹ̀jẹ̀ tó ti rọ́ọ̀kì ìdájú náà ìgbà ìgbà Ètò ẹni wà ní gíìmù ní sí. Ọ̀rọ̀ ní ìtàgé Ada kenal-kenalnya, antisainya, wal-kawadunia, wal-kudrodunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal-kawadunia, wal Jọba, pàtàkì wá sọ pé àwọn ogun lé ewu lórí àwọn ọmọ ìsinmi ní ogun pé ewu ní ọ̀rọ̀ wájẹ́ ìwọ̀n wọ́n ní ilé ló ń bẹ́ lokacin rabona da zuriya in kusa ba su wani ke jama mo ní àwọn ọlọ́run mẹ́ta mẹ́jọ láti sàlàyé fún wa àwọn sábà sí ìjọ ìlú ọ̀rọ̀ tó kẹta sọ̀rọ̀ àwọn èèyàn táwọn èèyàn látara sí ìjọ ẹ́ ní pé àsọ̀kùnkùn ní ẹ̀sìn sí láwùjọ àwọn láwùjọ àwọn mùsùlùmí ewu lé àwọn mùsùlùmí lórí orúkọ fún wa pé kò lé pọ̀ náà. Pẹ̀lú àwọn apá wa tí wọ́n lé sókè àti wọn sọ ìpè láti àkókò dà á lẹ́yìn ìsìláàmù. Ẹ má máa sọ kó lórí ìsìláàmù. Ìsìláàmù ní problem kò lè ní problem láéláé ṣùgbọ́n ẹ sọ kó lórí ara látàn mọ̀lẹ́bí. Àpẹjọ wá sí àwọn ọmọ yìí. Àwọn ará wa lájọ bẹ láyé láti bá sọ̀rọ̀. Èyí ṣe ti wọ́n bá lọ́dọ̀ sí ilé láti lẹ́sìn náà ló wà sí ìgbà ká ní ayé náà lòdì tó ọlọ́run bí ẹ lọ kó ìgbẹ́lẹ̀ sí àwọn ará ló kù ìṣàkó ṣe náà ẹ̀yìn bá lè fi ṣùgbọ́n àwọn tá a ní orílẹ̀-èdè máa bá irú ọ̀bá ṣùgbọ́n ní ewu tó lè wá látọ̀tọ̀ àwọn ẹgbẹ́ bí lórí àwọn mùsùlùmí alákọ̀ọ́kọ́ rẹ̀ ó dàbí bí àtọ̀sọ́ fún wájú ilé kan àwọn òṣìṣẹ́ òbí ya báwọn ẹgbẹ́ bí látàkùnfà bìdà nílá wọ́n láti tún tẹ́tẹ́ ọ̀sọ̀ nílá wọ́n láti àwọn sọ̀hábì ọ̀sọ̀ nílá ìkọ́kùn náà wà ní mọ̀sánìyà àwọn tí wọ́n dé sí bí wọ́n fi mú ẹ̀sìn wọn nínú àlùkùnrin wọ́n fi súnà nàbí wọ́n ti mú ẹ̀sẹ̀ wọn nínú ọ̀rọ̀ tábàtà lẹ́bi kọ́lẹ̀ kọ́ wọ́n ti mú nílẹ̀. Nígbà wọ́n ti yẹ ní ojú ọjọ́ pé a kékeré mú nǹkan ti tẹ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọmọ yóò dúró ọmọ yìí. Bẹ́ẹ̀ ṣé sọ́kàn wọn ní ilé ayé Kùránì ẹ̀ máa ń lo Kùránì ló bá fẹ̀ mí ní ìlú. Ṣé wàá lò ó? Àṣẹ ìbá lo Kùránì, ó bẹ́ẹ̀ bá ti lo àdíjì àtìlẹ́mí èyí tó bá bá fẹ́ mú imú ẹ̀ lò èyí tó bá fẹ́ mú imú náà ẹ̀ lò ìrìnà sọ bẹ́ẹ̀ sírìọ̀sì ẹ̀sìn náà ti tẹ̀lé ojú ọ̀rọ̀. ìjọba ti sọ ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn sàbí àtìlẹ́mí ó tẹ iná rò kò tẹ iná rò ẹ̀ ń lo àtúbọ̀ yẹn tó lọ́dọ̀ tẹ iná rò. láàrin sáàpù tó ní náà àtọ̀rí fi àwọn bàbá ìpàdé ilé ìṣú nínú wọn mú ẹ̀sìn wọn ibi àlá ni àlá lórí lójú oorun وما يطلقونه بماذا بالخشوع وما هو ممكن يبقى في ربك الحشو الحشو الأدبي الأدبي الأدبي يلزم فينا منكم وطبعا فينا ومنكم صار لا نرد بعد ذلك يزيدوا في الوجه وطلبوا ومنهم والعلم والمسلمين يكون مارك ولا يكون مارك ولا يكون مارك ولا يكون مارك ولا يكون مارك àwọn àgbàdà rẹ̀ kì lọ́dọ̀ ọlọ́run. Ẹ̀fọ́ ló gbàgbà rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àtàlẹ́bí wọ́n ti lẹ́gbẹ́ àwọn ẹ̀mí. Àlẹ́bí gbàgbọ́ bí ìrọ̀lẹ́. Kódà àlẹ́bí àwọn ọmọ gbà lọ́dọ̀ ìlú gbà ní. Ṣé pé ìrọ̀ tí ó wà fún òṣìṣẹ́ làbò yìí? Lóòótọ́ ọ̀dọ́ ló ń lọ́dọ̀ tí òṣìṣẹ́ ìlú yóò ti gbà. Àlẹ́bí ọ̀dọ́ ṣùgbọ́n gbà tí àdébí náà máa ń pa nǹkan náà àdébí náà lọ́dọ̀ ọlọ́run. أصل الأصل يعني هو أصل المال فقد وأن شيء طريق ومن سياق النبي Àwọn olùlọ tó bí àwọn ti rí wọn nígbà nígbà láti ní gbogbo sẹ́gbà. Ànábì fẹ́lá bẹ bàtà wọn. Ilé ìlú lẹ́gbẹ̀ẹ́ ìlú ní mọ́tò lẹ́nà bí ànábì kó. Àti bí àwọn ti fi sẹ́gbà ànábì fẹ́lá bẹ bàtà wọn. Ìgbésà sọ yé ti sàbẹ̀rẹ̀ sọ fún ìwọ ayà ìgbẹ́ ọ̀gá wa tó àwọn ẹ̀rẹ́ ti fọ́mọ fún ọmọ ní wọ́n dà bí ẹ̀kọ́ kan lẹ̀ àwọn ẹ̀rẹ́ ti fún ọmọ kan wọ́n tọ́ ọmọ àti bí ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀rọ ẹ̀rọ tó ní ogun jẹ́ lẹ́gbẹ̀ẹ́ pẹ́ nípa ìbá ti di máa ti di bí ẹ̀rọ tó ti kéré kan wọ́n ká ti kéré kan wọ́n dà bí ìdílé ní fún ìdílé àwọn ẹ̀kọ́ Ẹgbẹ́ láti fún ìgbà ní lóṣù àtàwọn mú ìka ẹgbẹ́ kan ẹ̀ka fún wọn tó ń ìpín ìpínlẹ̀ tó bá dá ìparí ọ̀rọ̀ tó dá wọ́n ti sọ̀rọ̀ ní ìpàkùnrin àbí ìkùwárì ṣé ibi ìwé wọn. Bàbáyé ìyá tó wà tàbí àdáta orí àti ìkú ìṣúrí kọ̀ríkọ̀ mẹ́rin gbogbo owó kọ̀ríkọ̀ mẹ́rin àìsàkíyà ẹ̀ wọ́tara òbíyà wọ́tọ̀ọ̀dẹ̀ríyà wọ́tọ̀ báyìí. Bẹ́ẹ̀ ni tọmọ kọ̀ríkọ̀ mẹ́rin ọlọ́gbọ́n ó jí ẹ̀rẹ́ ìwọ̀ ọ̀jẹ̀ táì náà ó tọ́ lọ sí ẹ̀ta lẹ́rẹ̀ náà náà fẹ́fẹ́ gbò ọlọ́dẹ aláwùjọ fún ọmọ tọ́ ọba tí wọ́n ní bọ́ ọ̀rẹ́ mi àwọn ìwà lẹ́yìn ayọ̀ ṣàṣèlú ìlú lọ aṣọ fíjù aṣọ fíjẹ tó ń ṣàṣèlú ìyẹ ọ̀rọ̀ lọ́pẹ́ àjọ tó ń ṣàṣèlú ìyẹ àwọn tó bá yẹ Onídìrí àtàrí wọn ti tó lè ní ẹni wọ́n ti lórí ìjọba ṣàṣàrí torí pọ̀ ọmọ ẹgbẹ́ àwọn ìròyìn ìwọ̀n ìwúrí rẹ̀ tí wọ́n wà sí ìjọba ọjọ́ ìdáhùn ọkọ̀ ẹgbẹ́ wọn ó fẹ́ ti lọ́pọ̀ tó ní ẹ̀ka tó kọ́ ní ìjọba pòfẹ́sọ̀ tó máa ń tẹ̀lé wà náà yẹ kí ni wọ́n tó ṣe tó lẹ̀ kẹ́kọ̀ọ́ tó káàkiri àwọn ojú yóò fẹ́ káàkiri àwọn ojú tó wọ́n ti wọ́n ẹgbẹ́ náà lọ́wọ́ Ewu àkọ́kọ́ tó wà lọ́dọ̀ ìṣèjì ìpìlẹ̀ ìdílé ní Súnfí èyí ti ń kọ́ láti ìgbéléwé ìwú gbàgbà rẹ wà lórí ìjọba gbàgbà rẹ kápọ̀tọ̀ ọlọ́run ọmọ ìdọ́gba tó ń yíra ta àkórí láti ilé ẹgbẹ́ àdìyá ní mọ̀hánbọ̀ báyìí tá a bá wá sí ìta àtọ̀ ìta àti kankan kò kí ni kankan náà òun náà ti fi nínú àwọn sẹ́ẹ̀kì níjọ níjọ tí wọ́n fáwọn ilé káwọn ilé ìdúró ní ìdíje ìdíje aláwọ̀ ilé kékeré ní kálá alára wọn. المسلمين من الله والتفاضل الوحدانية أن يوسع وجود الجنود يوسع والأقابل الإلحادية وإذا أمر المسلم دينه واعتد عليه الإسلام والسنة وما كان عليه صلاة الأمة فقد ضل ضلالا بعيدا في مسلمات في يد المسلمين في يد المسلمين في يد المسلمين bí ló fẹ́ fi ṣe kó sóyà bí ló fẹ́ fi ṣe sọ̀rọ̀ àádé ẹ̀yẹ sọ̀nù òṣèlú Ìwọ àkọ́kọ́ lè bẹ̀rù ìdíkọ́lé àti pàtàkó kò fẹ́ẹ̀dì ní ó ti fẹ́ẹ̀dì ní olùwà àpọ́júgbà àwọn bàbá wa ń gbà ní àwọn bàbá tó kọ̀ àwọn àyè ìjọ náà wọ́n gba àwọn ọ̀rẹ́ tó lọ́ọ́ fẹ́ẹ̀dì ní ọ̀làwọ̀ tó kà nìyẹn ewu ẹlẹ́gbẹ̀ẹ́ ìlú ń tẹ́lá máa sún ní alákọ̀ọ́kọ́ yẹn kan lábọ́ tó kẹ́ ọ̀dà sọ nǹkan ní ìlú tó máa lọ nígbà tó bá yọ wọn. lẹ́yìn ọ̀gá yìí ẹ̀sìn tó ta bọ̀ ìlẹ́ lọ sí wọn káàkiri ẹlẹ́sìn ọ̀gbọ́n lọ́dún ẹ̀dá ẹ̀kọ́ yẹn náà ní ọgbọ́n ọdún bàbá mi bàbá wa ti di ìdìbò ẹ̀rọ ní lábùkù fọ́ra wọn. mo lọ dákúrò ní ọdún ìfẹ́ ọkọ títí ọwọ́ ẹ̀rẹ́ káwọn àgbẹ̀bí ọwọ́ máa tètè ní àwọn ọkọ ìgbàwó ìlú àwọn àgbẹ̀bí ọwọ́ máa tètè tí ó wá ẹ̀kọ́ ibi ṣe nínú. ọ̀pọ̀ ìgbésẹ̀ òbí la ẹ̀jẹ̀ ọ́ ìlànà olóògbé àwòyá wà ábẹ́ ìgbòho kò sí ọ̀rẹ́kọ̀ tó ní kàlá ní tí ò máa tètè tí ì máa kọ dáàbà lára àwọn ẹni ọgbọ́n أبو هريرة شاورني صدقاته لا إله إلا الله ẹgbẹ́ fẹ́ mọ ìkọjá àtàwọn ìtúbí ẹgbẹ́ ìtàkì láti àbá àwọn tákìlì ọ̀dùn wà láti àṣàrọ́ ní lórí kọ̀bàkọ́ tó ṣàrọ́ ní láti ìtàkì lọ́wọ́ lórí ìjà ìlànà. Tùmọ̀ tó mú kò síbọ̀ púpọ̀ kan tí ò wá tó ìlú kọjá àlà lé látara àwọn ènìyàn. Ẹ̀yin olóògbé ilẹ̀ ẹ̀kọ́ tó kọ́ sí ní iṣẹ́ ẹ̀kọ́ ní ọjọ́ káàkiri náà sọ̀rọ̀ kọjá àlà ní ilé èyí ti dúró ti tẹ́kẹ́ bàbá ẹ̀ẹ́ tó pàpà rẹ̀ nínú ojú bí àbíyẹ́ náà ní àgbẹ̀wò nílò wà sáfẹ́ gbogbo ẹgbẹ́sẹ́lẹ̀ ìmọ̀ sí sàárè ìmọ̀ lọ sí àwọn tó fẹ́ sí sàárè ìlú àdìdì wọ́n ti dáadáa sí ní ìrìn wọ́n ti dáadáa sí ìdáwọ̀ ọ̀rọ̀dá òbí ìwọ̀n ọ̀rọ̀ òbí nínú ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ tí wọ́n ti fi sáàlẹ̀ ìlànà àpapọ̀ àpapọ̀ àwọn tí ó ṣe ó wọ́n rìn ẹni pẹ̀lú pẹ́ẹ̀lẹ̀ ìlànà méjì tó ti ṣe sàárẹ̀ ìlànà láàrin àwọn tí wọ́n yẹra ọmọ Islam àṣírí àdúrú lọ́sùn ìyà àwọn ṣíyà àtàwọn ṣúrú ẹgbẹ̀rẹ̀ fọ́nà ní ìjìnà bàbá àkọ́wọ́ ní ẹ̀gbá àtàbúrò ní ìgbẹ̀kan pẹ̀lú àwọn ọmọ nínú ojúlá wọn o ti kó ìgbéra ní ìjẹba òwúkọ látàkọ wò yìí tó tọ́ fàyà wọn láti jẹ́ ọba jọ ó dà tó gbogbo ìdílé lẹ́jọ́ tó ti kó ìgbéra ní mo ti gbàgbé rẹ̀ tó wọ́n tó dé ìgbé mo ò ní kó dá ní wọn. wọ́n ti kọ̀wé nínú ojúlá tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ ìyẹn pẹ̀lú méjì ní ojúlá wọn báyìí pẹ̀lú ọ̀dọ́ ọlọ́wọ́ ló ń tó yá wọn pàdé wọ́n àwọn kájílà wọn kó yẹ ẹ́ àti ìdílé yọ ọlọ́wọ́ bí i àwọn. ìwọ́n ti kọ̀wé

شيخنا آه، إسماعيل بن فلاح آه، رحمة الله عليه وغفر الله له لما يبركه وأنا موجود لفظ لكبار أئمة السنة في دولة الكويتية نوعا ما فعل السنة في الكويت إذا تموت بالمقاس ما يعني على علاقة هو الآن تطلق وتتخلق الشيء في اليوم نعم بروجيكت ويكفر

nígbà ìgbà tí ó kájú ẹ̀rẹ́ ti dàtà ìlú ìlú ìwádìí báyìí òyìnbó ọmọ France padà rẹ̀ jáde lẹ́yìn ó sì láyé kájá mi ó wá sí ajá mi ó ṣe nọ́mà bó ti lẹ́kọ́ sí gbogbo ìwádìí ilé ó ti padà kúrò ní ọ̀dọ́ ìyá mi ó ti lọ sí France mi kò gbogbo ẹ̀yìn ó lọ bá ìgbà àwọn aráàlú ni wọ́n wá gbogbo ilé ìlú ẹ̀ wọ́n ti wá jẹ́ ilé ìlú ìlú ìlú tààrí ìdájá sí ìlú nínú tó ké balẹ̀ nílé òde ní tààrí ìdíwọ̀n nǹkan ní ó wà bẹ̀ lórí rẹ̀. Ìjọba kọ́ gbà lónìí, ìjọba kọ́ ní tàbí yẹn lé. Àwọn ìjọba wọ́n tẹ̀ wọ́n máa ń tàdúrà, wọ́n fi wọ́n tẹ̀ wọ́n ti jẹ wọ́n ti wá ló bá fẹ́ pẹ̀lú ìyàtọ̀ wọ́n ti gbé lóògùn sí tàbí àjá mi ọmọ ìgbà ní wọn lọ́wọ́ bí àwọn ará ajá tó ti sí ní akọ́kọ́ ẹgbẹ́ pàṣẹ wáyé ní òwe bẹ́ẹ̀ ń wá ní nínú ọ̀pẹ̀ ajá tó wà ní ọ̀pẹ̀ ní ọ̀pẹ̀ àwọn ajá kóyún sí kóyún àgbẹ̀kárí ọ̀nà ìgbẹ̀kárí ẹgbẹ́ ti àjá tó mú fún ní ìṣòro fún ìṣòro fún lórí lọ́wọ́ tó ń ṣe tàbí àjá ẹ̀rọ kẹta tó dùn ún wọn sí sàárè kan fún un. Bẹ́ẹ̀ bá lè tún sí ilẹ̀ máa tọ́kọ́ sí ibi sàárè, wọ́n ti tún tún bí ìlú bá lè tún láti ẹ̀rọ. Báyìí ló ń tó bá tí mo tó ń jẹ wá. Ẹ̀rọ ìlú ìdásíkò máa ń tọ́kọ́ sí lọ. Bẹ́ẹ̀ yà bẹ́ẹ̀ kan, ìyá wọn tẹ̀lé ìlú ẹjọ́ mi ọ̀dọ́. Èyí وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين جزاكم الله خيرا جزاكم الله خيرا في الله سبحانه وتعالى في بعض الشيخ وعليه الحضور gbogbo àwọn tí wọ́n Allah a rí i pé gbogbo àwọn nǹkan tí wọ́n bá wa sọ yìí tó ti bí kò lè sí àsìkò àwọn ọ̀rọ̀ oníyebi tí a ti ṣe àǹfààní tó pọ̀ níbẹ̀ kí ọlọ́ọ̀bá aláṣọ́ká mi wà dáadáa kí olùkọ́ jẹ́ kí a máa jẹ àǹfààní wọn pẹ́ lórí dáadáa lórí sínú àgbà mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àlejò ọ̀sọ́lá. àti àbáwo ojú ọjọ́ àìpẹ́ òsì lọ àwọn tí wọ́n á kí Uh, suka kullum